you've got some place to be. Pray with me, even if you know believe. Smile for me, baby me, please smile. break my heart too. Oh. Sing for me, even though your voice they crackle. Oh. Dance with me, even if you are dancing off the beat. Take a chance on me, don't you believe I'm worth the risk? Smile for me, baby me please. fẹ́ yé mi o. kí ló ṣẹlẹ̀. gbogbo ohun tí mo mọ̀ ni mo ti ń bá wọn ta látàrọ wọn kàn yí mi sọ́tún yí mi sósì ni. so what do you do. wọn bí yàrá lu ọpọlọ ta lò fún mákànlélọ́ alágbèpá kankan yẹn pé ká fún fáwọn ilé máa wọ̀. Mm, let's try it. okay. Mm-hmm. Ah, wọ́n mà ti respond. irọ́ o. Ọlọ́run jẹ́ kó wọ́ọ̀kù o àmì ah, àmì ọ̀rẹ́ ọmọ etí ẹ̀ tó wà lórí eléyìí fún wa Ọlọ́run jẹ́ ó bọ́ sí o jẹ́ ó sí o. ó ti wọ́ọ̀kù yéé. congratulations. yeah yeah yeah yeah yeah yeah. Mm-hmm. okay. when do we come. Ah, ah Kẹ́mi. sir. ẹ eh, dára sí mi kan. Um, ó sáré lọ rí àwọn client kan ni and àwọn client yẹn all oh, serious gan nípa business yẹn so um, mo ṣe ní kò ń sáré lọ. that's good anyway tó bá dé owó tá a bá sọ wà download ẹ. all right sir. Uh, well light headquarters wọn ní kí n kí n gbẹ kú ṣe. because market share wá sí twenty percent. Eh? Ah, gbogbo tíìmù wa náà rẹ̀ ju mẹ́ta yẹn lọ. ah that's good. yes <laughs> and eh, wọ́n wá ní pé àwọn àwọn aláìka tó push up so nídìí èyí wọ́n máa send ẹnìkan wá láti wá join group wa so that well a lè a lè push. sir wáyé tó ṣe fẹ́ send èèyàn wá èmi àti kejì mi a ti mú owó ara wa gan-an èmi ò ní fẹ́ kí wọ́n tún wá rányàn wá tó máa wá di èṣù láàrin wa àbí tó bá yẹ pé wọ́n nílò láti pé bóyá ká fiṣẹ́ kúnṣẹ́ wa ká tẹpá mọ́ṣẹ́ dáadáa kó sọ fún wa àtúnṣe ju bá ṣe ń ṣe lọ bọ́ èmi ò ní wò pé bóyá kéèyàn túnjọ ìwà kó má di pé wàhálà máa máa ṣẹlẹ̀ láàrin wa gbogbo kíní kó má. tí wọn náà bá wò twenty percent là ní sìn wọn dẹ̀ lákúṣẹ́ láti wọ twenty five thirty yẹn a ní ìdẹ́nìkan sí and so what will happen is that tó bá dé ẹ̀yin lè máa tọ́ sọ́nà gbogbo ibi tí market wa wà lẹ́yìn gbogbo ideas tó ń bá wa ní kó dálẹ̀ kẹ́pọ̀ gbogbo ẹ̀pọ̀ kò sí ká má mú bọ̀ okay ẹ̀ẹ́dẹ̀ ro pé bóyá bóyá kó lọ sọ́dọ̀ àwọn other teams ni àwa wà òkè. a ní choice àti ọ̀dọ̀ chairman ní instruction tiwa. so aláàdì ló bẹ̀rẹ̀. Ah, ok sir but ṣé ọkùnrin ló ń bọ̀ ní àbọ̀bìnrin. Ah, èmi ò mọ does it matter àtọkùnrin àtọkùnrin ẹ ṣáà ti ṣiṣẹ́ tí wọ́n gbà yín fún ok any other thing. Ah, mm, ok sir. ti bẹ̀rẹ̀ program. Yeah. Good morning, girls. Good morning. oh, running back. so, from where? <laughs> okay okay introduction àbúyá ah, sista Fọlákẹ́mi ò sọ fún yín because ẹ̀yin ò sí nígbà tí èmi dé ah, Fẹ́mi ni orúkọ mi and I came all the way from Abuja. Hmm. Yeah. So now that you are here, do you want us to help you or something? Maybe he needs help. Maybe. Explain. Can we talk about business? Ooh. Business. <laughs> okay, we are listening. Okay. Thank you. So, taba bá wò dáadáa, ah, bí gbogbo wa population Nigeria now is 180 million. Yes. And 40 million out of that 180, àwọn náà wà the internet. Taba bá wò dáadáa, nínú 40 million yẹn, àwọn 18 ni wọ́n wà ní social media tẹ bá dẹ̀ wo business tá a máa ń ṣe yìí digital business ni online business là ń ṣe why tí a lè try láti lo ten out of that eighteen i mean ten million out of that eighteen million yẹn kí a gain àti wọn through this social media láti máa fi sell àwọn product wa ẹ̀bẹ̀ lọ́wọ́ mi pé báwo la ṣe máa ṣe. aw. thank you very much. ah sister Falakemi what is the first thing you do in the morning tẹ́ bá jí. àwọn kan tó bá fẹ́ sọ kí ni bísíǹsì ẹ̀ pẹ̀lú ìgbà tí wàá jí lórí bẹ́ẹ̀ kí ni gbogbo nǹkan ṣe kí ni tiẹ̀ pẹ̀lú láì tèmi please say whatever you wanna say and just let it be your way. okay uh, sorry for that uh, bóyá èmi ni mi ò bá yín communicate uh, dáadáa so let me come down to your level. to whose level? like seriously? Hmm. <laughs> ẹjọ́ ẹ̀kọ́ hmm. torí pé wọ́n ti gbé e wá torí láti help sorry herself òun náà ló ṣe é wò lẹ́nu àti máa fẹ́ gba àwọn rubbish àwọn jargon stores. okay okay um, our business colleague you are listening. we are all here. yes. okay nǹkan tí mo mí ni pé tí gbogbo wa tá a bá wò dáadáa first thing tá a máa ń ṣe láàárọ̀ òun ni fóònù wa a máa mú fóònù wa and the last thing tá a máa ń ṣe lálẹ́ fóònù wa yìí náà la máa mú a máa wo gbogbo nǹkan tá ní message tá ní Facebook or social media why táwa lè boost post wa kí a update nǹkan oríṣiríṣi nípa marketing wa sí àwọn èèyàn so taba gain at ten million out of that eighteen million tán wà ní social media kí lè rò what do you think. yes you are right you are making sense but um, I want to thank you for all this time. Can you really believe? síbẹ̀ ni pé wọ́n ní pé kọ́kọ́ wà dúró tẹ́ jọ ṣáà sọ fún pé a ní ìrìn ọ̀pẹ̀ ni àbáwá fúnra wa àwà kápẹ́kù fún iṣẹ́ tá à ń ṣe àbọ̀ sọ fún pé alákẹ́ni tẹ̀. àbí ẹ. Ah, ọmọ wọlé ráyè o. thank you very much at least you are making senses àbí. Hmm. ẹ àti gbọ́ see to your advice. Hmm. okay no be. just i'm sorry for disturbing you. Huh? i'm sorry for yourself my friend. How Fine, thank you, sir. Okay. Now, uh, boy, Fẹ́mi tó ṣe How báwo ni performance Oh, the guy is very good. Àti pé ó really amazed me gan nídìí iṣẹ́ yẹn ni sir. Well, náà ni káwá yẹ̀wò náà ni àwọn adápadà sábùsà. Ah, sir, ẹ ẹ I'm going to advise me to ká dá padà o because that guy irinṣẹ́ gidi ló máa jẹ́ fún wa o. Mi ò dẹ̀ ní wish we can miss any company wa sir. Bẹ́ẹ̀ni sir. Ah ṣe bí wà tó délé rẹ ní pé kí n lè padà lọ. <laughs> ẹ mọ̀ pé gbà yẹ sà ṣe mọ̀ pé ọ̀rọ̀ obìnrin náà ẹ àfẹ́ kó wà rìn wá gbà yẹn nísìnyí mo ti rí nǹkan tó lè ṣe ó dẹ̀ máa wúlò fún wa gan. all right kò dìbò i will think about it. all right sir. Yeah, pray daddy. all right sir. pray daddy daddy. okay sir. Yes. dára sí mi since to insist pé o fẹ́ mọ nǹkan tí Fọlákẹ́mi máa ń nínú òwe tó fi jẹ́ pé òun gbọ̀ngàn ló máa mímọ́ lójoojúmọ́ tó ń kà. bẹ́ẹ̀. I will tell you the real fact ìwé yìí ní nǹkan ṣe nígbèsí ayé ọmọ ìyá tẹ́lẹ̀ èmi náà mọ̀ láńkì Fọlákẹ́mi gẹ́gẹ́ bí èèyàn kan tó burú tí ò dẹ̀ kí n fẹ́ rí èèyàn ní sàkání but after gba tí mo study fọlákẹ́mi àti ìwé ìdáadáa ni mo rí i pé àtọ̀nà ní ìwé ìjẹ fún fọlákẹ́mi nínú agbani ìfẹ́ what makes a woman feel loved ọkùnrin mélòó ló mọ̀ hmm. ìfẹ́ làkọjá òfin ìfẹ́ ló lè ṣun gbogbo bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tí ò bá nífẹ̀ẹ́ kò lè gbélé ayé. Yes ìfẹ́ a máa fúnni ní owó ìfẹ́ a máa fúnni ní ọrọ̀ yes ìfẹ́ a máa fúnni ní ọmọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìfẹ́ ni ó jẹ ayé hmm. tí ó lè gbé ìgbésí ayé àlàáfíà if you are in love that means you are on top of the world yes so tó bá ka ìwé yìí dáadáa wàá mọ nǹkan tí o lè fún obìnrin gẹ́gẹ́ bí oúnjẹ àjẹyó hmm. àjẹtẹ́lẹ̀ bí a sì mi mú ọwọ́ tó wà ní ara mi ẹ mú kúrò. why are you shouting. that's me please ah, ah. kí ni kí ni gbogbo eléyìí náà. kò ń bá mi sọ nǹkan kan nǹkan yẹn dẹ̀ rèé ó jẹ́ source of inspiration fún mi lórí àwọn nǹkan kan so why are you nagging. o ilẹ̀ ti ṣubú. Woman. <laughs> I'm going now. We're sleeping together. For, for where? This place. I beg, I beg. Please, please. I don't want wahala. It's either kó máa lọ or go the other side of me. Please, just she kọ́nu méjì jọ. Okay. Kí ni kí ni mí ni mo lè? Ọ̀gbẹ́ni máa lọ jàre mi ò fẹ́ ariwo o. Má jòkó gbọ́ o. It's late, why are you shouting? abeg leave me alone abeg jọjọ náà máa lọ máa lọ máa lọ jọ mo bẹ ẹ ní jọjọ lómi ìfẹ́ wà náà máa lọ. Fọlákẹ́mi bọ́bọ́ Fẹ́mi yẹn ó rí kó ní brain is very intelligent ó ní business acumen he is a very good guy. ṣé bọ́bọ́ yẹn anyway mm, ó try ní lẹ́bù títí ẹ̀ torí mi ò tèmi ṣe ń wò yẹn mo ní nǹkan kan lọ́pọlọ ṣo fẹ́ fi wé àwa ni ní lẹ́bù táwa ṣiṣẹ́ dé <laughs> mo bọ́ yẹn empty score lásán ni gbogbo tó nìyẹn chance lásán ló ní kò ní nǹkan kan. àbá fọlákẹ́mi the very first day to meet guy yẹn òun ló ti ń ṣe bó ṣe ń ṣe yìí sí kí ló ṣe fún ẹ náà wàá lè máa sọ̀rọ̀ wàá máa bu wàá máa ṣoríṣiríṣi it's becoming too much of you hmm. ah, ah. mi dẹ̀ mọ̀ irọ́ náà dẹ̀ ni gbogbo ẹ̀. Ah, kí ló mean by that? jẹ́ eh? ẹ mọ ibi tó ń lọ jẹ́ ẹ mọ ibi tó ń lọ kí ló dé náà ká tó sọ ilé ká tó sọ méjì báyìí wá ti wá ti gbà sí ìbínú wá ti wá take care all the way round kí ló ṣẹlẹ̀ gangan. mélòó lọ́jọ́ yẹn náà tó ṣaṣọ síta nìyẹn tó ní kí ló dé tí mi ò bá kájọ ṣé mo jọ́ mu ọ̀dọ̀ ẹ̀ ni. fọlákẹ́mi kí ni bíìgì inú kó bá káṣọ ṣé èèyàn kọ́ ni kó wọ kàwá kọ́ ni àjọ wà ń bíbá yìí ni nà á àwa lè máa máa treat àmà ṣe oríṣiríṣi fún un a kí ló ṣe fún ẹ náà take care easy o rọra nà á tí wọ́n bá ní keen interest lórí ẹ̀ ẹlòmíì ní keen interest lórí ẹ̀ ṣó ti gbọ́ mi one man's meat is, a, is another man's poison bó ṣe wà yẹn is a is a cute guy táwọn obìnrin tó máa máa kó jẹ́ ń gbòòrò ó dẹ̀ ń ṣe yán bí ọkà àwọn tó tó ń dètè náà ṣáà mọ̀ wọn. ó jẹ́wọ́ ara ẹ̀ fún wa jẹ́wọ́ ara ẹ̀ ẹ́ sọ àṣírí ara ẹ̀ ká lè bù ẹ́ ah ah sórí àtijọ́ tí mo bá ti ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yìí bó ṣe máa ma gba wájú rẹ̀ tó máa ma gbẹ̀yìn rẹ̀ so ó ti fi hàn wípé there is something between you guys àbí kò tiẹ̀ jẹ́ wípé bóyá àwọ̀ gangan ló dẹ̀ ní interest lórí ẹ̀ kí ló dé gan-an ah, ah, ẹni náà bẹ̀rẹ̀ ti sọ̀rọ̀ báyìí wàá ti máa sọ̀rọ̀ wàá ti máa pariwo kí ló ṣẹlẹ̀ gangan jọ nítorí ọlọ́run kí ló ń pọ́nlé ṣé èyí tó dàbí igi snooker yẹn. wọ́ọ̀rẹ́và èèyàn. ṣọ̀nà ṣọ̀nṣọ̀n yẹn tó kọ́ gùn bí boy yóò mọ ọkùnrin tó wá ń yes sir. Yes, sir, Mr. Chairman, sir. Bẹ́ẹ̀ ni, èmi náà rí pé àwọn figures wa ti fọ́. Bẹ́ẹ̀ ni, we, our, we used to lead. Mo ti Fẹ́mi ti dé, mo ti integrate ẹ̀ sá. And they used to do very well ògbà tó dé. Ìfẹ́ àwọn tíìmù wọn ló lead, wọ́n ṣe dáadáa, wọ́n dẹ̀ wọ́n dẹ̀ tún ní ìfẹ́ share of the market. Suddenly, ó kàn lose focus, sá. Huh? because I, I will take responsibility for for the failures, yes. But my, my bounce, uh, no, I can assure you, sir. And eh, we will figure eh, next month. No, no, no. ṣe nǹkan tí mo tí wọ́n gbé wá ṣe ń bí kan yẹn náà ó jẹ́ ti lose focus pátápátá a ti lose market share gbogbo àwọn sectors tẹ ti tẹmọ cover ní àwọn competition ti lọ don ti infringe now kí ni gbogbo yẹn ó ti lose focus ẹ ó ti lose focus ó dẹ̀ mọ̀ pé wọ́n ní ìwọ ló ṣe bí supervisor fáwọn ọmọdé tó bá lose focus àwọn kan á lose focus ni kí ni gbogbo rubbish ṣe ń tọ́ agbé ṣe ń bí nìyẹn ẹ torí ọ̀rọ̀ olóbìnrin dé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí kí ló ń ṣe ẹ́ You don't work like this. Ah. ah. Rubbish, you now. I'm very sorry, sir. You have to be sorry. Go get tax and together. Oh. Kí ni gbogbo yẹn? O nìyẹn. Ẹ kọ́mpìnì ti ní kò gbọdọ̀ sí irú nǹkan bẹ́ẹ̀ láàrin àwọn ẹ̀mplọ́yì. Ìdí ẹ̀ rèé o. I'm very sorry, sir. You better be sorry. Tó o bá get tax and together, n tí màá ní kàn ṣe, màá fọ́ ogun yín ká ni. Irú Fọlákẹ́mi ẹ̀ màá ní kàn gbé lọ Maiduguri. Fọlákẹ́mi, sir. Yes. Maiduguri máa ní kó gbé lọ ah, kí ló ń ṣe obìnrin ọ̀rọ̀ obìnrin lọ́wọ́ àlè tó yẹn ni first you make money you make money dẹ́ wàá kó obìnrin wo la fẹ́ fẹ́ obìnrin onítẹ̀lẹ́ tẹ̀ wá sówó lápò ẹ̀ o nìyẹn sè o ti ń lose gbogbo commission ṣe kẹ́ ẹ̀ máa gbà just because you are, you are, you are losing your, your, your market share mo rẹ̀ pọ̀ sẹ́yìn ni mò ń fún ẹ kó lọ yanjú ẹ kó lọ kó lọ get focus ẹ. sir màá wá solution sí sir. ìgbẹ́ náà o. rescató since that insist pé àjọṣepọ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta kò lè gún régé mọ́ and mo rí pé ńgbà tí mo wá sáàrin ni gbogbo nonsense ń ṣẹlẹ̀ èmi dẹ̀ sì rò pé mo ti conclude mind mi pé tí n bá kúrò fún yín bóyá ìfẹ́ tó wà láàrin yín máa padà the only thing tí mo lè ṣe nìyẹn tẹ́ bá ti mọ̀ pé àlè máa ṣe dáadáa síra wa ẹ jẹ́ kí mi máa lọ ẹ ṣe ẹ jẹ́ kí n máa lọ. ìbá ni mo fẹ́ ṣe nǹkan yín ni ẹ sì wà kí ló ṣẹlẹ̀ fẹ́mi fẹ́mi kí ló ṣe kí ló ṣe kí ló ṣe kí ló ṣe kí ló ṣe gangan kí ló dé ah ǹdọ́nà ah! ojú ẹ̀ ti ń change Ah. kí ló ṣe é ah! Ah! bí ẹ̀ tàgbọ́n lọ sí hospital. Eh. dára sí mi eh. Eh. tí ẹ bá gbọ́ tí ẹ jẹ́ kí bíìsù ẹ̀ nínú lé. ah no no no no no no no no no uh, uh, we make amendment no no no. Femi, once again, happy birthday. Dasimi, hmm? you are not supposed to be here. This, the door is open. Out. Why? At least Oti ti present gift tó yẹ kó Oti mi, o ti fún mi. Kí ló Dasimi ah! go. Ah ah. Mo celebrate pẹ̀lú ẹ just to make your day more memorable. Please, Daddy, you can leave. Femi, this is your day. Kò the problem. Mo kàn fẹ́ ká jọ um, ní nice time. You can make toast. No, don't tell me. You know, I don't do this. Oof. I don't do this. Please. The door is open. You can go. Don't you allow man door. Come on. Foot wine lásán lélẹ̀ yìí náà. Foot wine? Yes. So, in tó Yes. After this, nothing. Nothing. Please. After this, there is nothing. Nothing. They can make toast. That's me. Believe me, I will never trust you. Mm. I'll just take this from you. Why? There's no problem. No swing attached. Let's make a toast. fine. I'm okay. Okay. Yes. Uh, you can relax your nerves. No, no, no, no, no, no. Just don't touch me. Just go. Jẹ́ ìṣèdúró tí ẹ kò sí problem. Relax. I said I'm fine. Okay, relax your nerves. That's me. Go. Relax. Yeah. Relax your no, nerves. Go. No, relax, Femi. Ah. Uh, okay. Pẹ̀lẹ́. ṣe kún báyìí ni mo mu kí gbogbo girigirigirigiri ní alẹ́ mọ́jú èmi àti ẹ̀ máa enjoy ara wa to the fullest o mo ẹ̀ ń sílẹ̀kùn jọ̀ọ́ jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ ni Fọlákẹ́mi. Oh my God. please open the door now. Fọlákẹ́mi. Ah! Mo kú. Fọlákẹ́mi jọ̀ọ́ tún náà mo bẹ̀ ẹ́ mo bẹ̀ ẹ́ tún náà jọ̀ọ́ Fọlákẹ́mi jọ̀ọ́ mo bẹ̀ ni. I swear to God who made me. You are the one I feel for. I swear, I swear. You are my heart desire. Ọlọ́run ọ̀rẹ́ ẹ̀kọ́ ló. Kí ni rọ́bìṣì náà dọ́gbọ̀n? Kí ló sọ kí ló sọ títí tí ò dùn létí báyìí? Fẹ́mi wá rìn lọ bẹ́ẹ̀ ẹ wá wá ń sọ okay láti bẹ̀rẹ̀ lẹ́tí sọ pé ẹ fẹ́ that's right ẹ wá gbogbo imagination gbogbo ẹ oríṣiríṣi ẹ wá lè dànù àbí now let me tell you something ṣọwé kò mèkó tó bá fi lè sọnù as a matter of fact in the next twenty four hours ẹ bá wá fún mi ọlọ́kọ̀ máa kó yín ah. bẹ́ẹ̀ ni mo sọ. sà ẹ má jẹ kó yín lọ́pọ̀lọpọ̀. àmọ́ ah, tí tí màá ṣe ni mo sọ yẹn o out of my office lọ wá fún mi. sà out. Action. tiẹ̀ fi kú n tẹ mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ báyìí nígbà tí ẹ pé pépé náà kò gbé pọ̀ gbé pọ̀. Ah, tem uma vitamina lá, sei lá. treasure. Please, I'm sorry for everything. It's okay. Mo ti wo máa kan mọ́. And mi ò fẹ́ kó wo ọ̀rẹ́ gẹ́gẹ́ bí betrayal. Just put all the blame on me. Okay. It's because I can't bear the pains anymore. That is why I took my leave. Tifemi, where are you? Please come back home. You know, you what dying for worry, I've forgiven you. I've forgiven you. Just call home, please. I love you so much. Right, darling. I love you too. ó ti ló ń bọ̀. olùwà Wash. mo fẹ́ sáré lọ kí n lọ clean up more. Okay, okay, okay, <laughs> okay. Idiots. Roots dábì kí ló ń ṣe ẹ lọ kí ló ń ṣe ẹ tó kàn ṣe bí ẹni torí òpè o kàn kúrò lé nílùú tó wù tó wù mọ́ bí ni ẹ mo lọ mọ lẹ́kọ̀ọ́ ṣé nǹkan tí mo ní tí mo mú ẹ wá ṣe nìyẹn látàbújá o mọ̀ pé tó bá sọnù tẹ́nìtẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ orí mi ló dalé wọ́n sọ̀rọ̀ rubbish ẹ ah, ah very disappointing very very disappointing what's wrong with you. nowadays ló máa ń fún yín opportunities ẹ kàn máa ń misuse ẹ eh? èèyàn mélòó ló nírú opportunity tí wọ́n ní dẹ̀gbà ṣẹlẹ̀ gbogbo ẹ ti dàrú everything kọ́ bẹ̀rẹ̀ sí fall apart ah, ṣáà níbi ta lẹ́bù ta wà kó tó dé look Yomi kí ni problem ẹ gan àlẹ́ tí n bá jẹ́ bàbá fún ẹ màá ṣáà lè jẹun kú fún ẹ kí ni problem ẹ talk to me talk to me. So It's like uh, my heart desire. Like ọkàn mi fẹ́ nǹkan kan ṣá. Wọ ní o mọ bó ṣe máa tẹ̀ mí lọ́wọ́. Nǹkan tó fà á nìyẹn sọ. Ọ̀rọ̀ obìnrin náà ni bàbá wá dé. Ní tí ti rí nìyẹn. Because gbogbo eré orí igi tẹ̀ ń gan ti ṣe sẹ́yìn. Experience la fi ṣe policy yẹn pé ẹ gbọ́dọ̀ ní relationship kọ́sá ti mọ̀ pé ibi tó máa end up sí náà ni ní gbogbo ọkùnrin ti dàrú lẹ́wìtì ti scatter yẹn ẹ́ meanwhile ètè lóbìnrin ni ọgbọ́n ọkùnrin máa lò ọgbọ́n ọkùnrin ló máa lò ọgbọ́n mi bẹ́ẹ̀ ọgbọ́n ọkùnrin ló máa lò ìbò tí mo yẹ tó like kí wàá ní wọ́n ṣe máa pàrọwà fún ẹni ẹ́ ìyẹn ní pàtàkì bẹ́ẹ̀ o because you need to get yourself together get back on the job and uh, you know make your money make your future tó gbogbo tó bẹ̀rẹ̀ sí ní obìnrin kiri tó bá yá obìnrin náà máa lé ẹ kiri ntẹ́yìn ọmọdé ò realize ní obìnrin náà máa lé ẹ kiri but first you have to get yourself together kí future ẹ wà secure wọ́n obìnrin tó tẹ̀lé ẹni tí ò ní future ẹni tí ò lówó láàbò obìnrin tó tẹ̀lé ọ ẹ̀ kan gbàṣẹ́ lẹ́nu ẹ̀ o tíṣà yẹn bá bọ́ pẹ́rẹ́ báyìí ìjọ kejì wàá ríran o ọgbọ́n mi. ọ̀rẹ́ sọ. mo fẹ́ sọ ju yẹn lọ. thank you very much. èyí sọ. smile for me even if you sad o oh. be good to me even if you bad o oh. stay with me even no. if you bad. I'll take mine. No, no. No, no, no, no. O quê? Xixi de pano, xixi vai. Esse sofreu com o que é isso? Eu te digo que tinha de. Que que não imagina isso que não é uma perfície para isso, you do my heart too. Sing for me, even though your voice is hard to. Dance okay. even if you're dancing off the beat. Agreements. Take a arguments to break down the walls between them and your mates. Three, appreciation. The want they meat to validate at the room for appointments. The want they meat to have not too much. At more. do want to be in love with a that person you know. Keep pushing and stop. I don't matter how I feel anymore. It's good to be in love with a that person you know. Keep pushing and stop. I don't matter how I feel anymore. Olómi bẹ̀rù mi bí wọ́n. tẹ̀mí ṣe tèmi bẹ́ẹ̀bí mi ń gbádùn mi olómi fẹ́ràn mi kiri lọ́rin fẹ́mi ń ṣe tèmi kiri lọ́rin bẹ́ẹ̀bí mi ń mi olómi mi kiri lọ́rin. Never saw the girl now make me know the rest. Touch your father and kills me. Quiet and slow, ọmọ tó lè ṣàpọ́nlé. Fọlákẹ́mi. Fọlákẹ́. Yeah. Fọlákẹ́mi. Yes, my baby. Ah, ah, kí ló dé? Kí ló dé jẹ́ kó jẹ tèmi ló ń jẹ? Kí ló ṣẹlẹ̀? Ìwọ ló ní mí jẹ́kẹ́ lè jẹ́ first and the last fún ẹ má ever fọ ọkùnrin àpò mi mọ́ tó bá mọ̀ pápó wọn jẹ lọ síta ń bẹ̀rẹ̀ kó lọ rà. Eh. yeah. but nǹkan tó jẹ́ tiẹ̀ tèmi nìyà eh. nǹkan tó dẹ̀ jẹ́ tèmi tiẹ̀ náà ni. ṣòwárí o torí tiẹ̀ mo ṣe fẹ́ mu kúrò ńlẹ̀ o máa hmm. lọ tọ́jú ẹ̀ torí mi mọ̀ gbà tí ma tuntun jáde láti lọ ra mi ṣó ti gbọ́ so tó bá ti mọ̀ pé apple wọn jẹ go and get yours okay. ṣáà ti jẹ lẹ́nu. ok. so ó yá máa kà sí mi lórí kí n máa gbọ́. Black Cardinal. Yeah. Yep. The ways of the world. Mm-hmm. Marriage is made even harder these days by the world view of men and women. ṣé wà fọlákẹ́mi. Ah, ìgbà wo ló dé. Ah, kò tí ì pẹ́ náà. kí ló ṣẹlẹ̀. tí kíni fi ṣẹlẹ̀. Ah, fẹ́mi ó tó ń jẹ fẹ́mi ló ń jẹ ápù ni bẹ́ẹ̀mi náà ṣe rí nìyẹn o ṣùgbọ́n mo ti kìlọ̀ fún dáadáa ìpè kó má ever fọkàn ápù tèmi mọ́. excuse me eh. ah, bọ́ọ̀lù ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà ṣé wọ́n máa pẹ̀lú ọ̀bọ̀ jáwúra ni hey woman listen and listen carefully kí ni problem ẹ̀ náà ó ṣe jẹ́ pé tó bá ti rí èmi àti ìyàwó mi not my girlfriend èmi àti ìyàwó mi tó bá ti rí wa pọ̀pọ̀ ni problem máa arise nílé ayé ẹ̀ kí ló dé náà fi mí lọ́rùn lẹ́hùn mind mo ti sọ fún ẹ time without number fi mí lẹ̀ jẹ́ kí n ṣe tèmi jọ tún ọlọ́run bẹ́ẹ̀ ni jọ mo bẹ́ẹ̀ ni jọ. kí ló lè tún lè kí ló ṣẹlẹ̀. fọlákẹ́mi. mi ò rí ẹbí tó ti ń jẹ áàpù mo dẹ̀rẹ́ tó ń jẹ mo ń sọ̀rọ̀ mo fi kò ń jẹ ló yẹ kó jẹ ni ṣé ẹ lọ ṣe máa ń pariwo báyìí. see woman so tó kí nǹkan tó ṣe ń sè and so what. sori pé o tún ti lọ. ẹ ìgbà yẹn kọ́ kí ni kì í ṣe sí. o tún ti lọ. kí máa sunkún. woman have told you time that number that i hate you. stop shouting at me i hate you too. Eh, so bó ṣe bí ká ṣe máa ṣe nìyẹn. Mm. Eh, a ti tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà nísìn wọ́n wá rí mi wò bí ràn. àwọn ta ló ń bá wí. bẹ́ẹ̀ mo sọ. i hate your guts. fọlákẹ́ mi. at least tí n bá pretend pé inú mi tí mo dẹ̀ mú fóònù tí mo pe nọ́mbà yìí ah, kò lè gbọ́ pé inú mi kó má wà náà so tí n bá tilẹ̀kùn tó knock tó wọlé a rí package tí mo gbélé fún ah, Fọlákẹ́mi it's time to prove my love for you yes. again. ṣẹlẹ̀ ah. báyìí? Ah. Dára sí mi. Kí ló ń ṣe? Dára sí mi. Dára sí mi. Ah, ah. Kí ló ń ṣe mí báyìí náà? Fẹ́mi ń kọ́. Fẹ́mi ń kọ́ òṣìwò ló ń béèrè lọ́wọ́ mi. Mo ní kí ló ń ṣe mí báyìí? kùtùkùtù ẹ tó yẹ kó wà nínú yàrá ẹ wá jókòó síbi báyìí ó ń béèrè lọ́mi pé fẹ́mi ń kọ́ ẹ ó tún ti fẹ́ bẹ̀rẹ̀ òrìn òṣì ẹ tó tún ti fẹ́ bẹ̀rẹ̀ tó ti fẹ́ bẹ̀rẹ̀. mo ń meditate over ayé mi tó mú gbàgbé sùn lọ síbi báyìí ni kò sí ànífẹ́mi ń kọ́ mi ò mọ bí tí Fẹ́mi wà and secondly mo ti ń pè láti ọkọ̀ kò gbé kọ́ lẹ kò mo ṣe ní kí n wá wọnú lé. kò gbé kọ́. kò gbé kọ́. Fẹ́mi. be no no ìdí ti gbó because tí mi ò bá sọ fún ẹ má má jẹyà ìṣẹyìn lọ Ọlọ́run dé máa tún dá mi lẹ́jọ́ mo lè fi kú dáríjì mi kò gbà pé ẹlẹ́ran ara ló lù mí pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe yẹn ọ̀rẹ́ mi gidi ló jẹ́ gbogbo nǹkan tí èṣù jẹ́ kì í ṣe yẹn mo fẹ́ kó dárí ẹ̀ṣẹ̀ mi jì mí kó wo ti òkú òun ẹ gbogbo ikú tó pa Fẹ́mi kò ṣe ẹyin náà. Fọlákẹ́mi. kì í ṣe fóòtì mi náà mo fẹ́ kó wáyé kó forgive me mo ní láti ṣàlàyé nǹkan mi torí pé conscience mi ń break mi pẹ̀lú nǹkan tí mo ṣe fún ẹ mo lè ti decide pé tí n bá fẹ́ máa dájẹ́ ìyà ẹ̀ṣẹ̀ mi mi ò fẹ́ kó tiẹ̀ witness torí pé ò bá mi ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣe yìí òun ni mo ṣe decide pé kí n kúrò nínú ilé kí n máa lọ jẹ́ kí n máa bá kádàrá mi lọ kí ìyá mi kò dà jẹ mi kí n jẹun gbé ìyá ẹ̀ṣẹ̀ mi kó má ti èwù tún ẹ̀sẹ̀ jọ torí ó lọ bó kókò tí ẹ forgive me jọ. ọkùnrin tó wà nílé kò bá kí lábàá ṣe sí kí lábàá ṣe sí mi. jọ torí ó lọ. be